الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أتندقني أدولون أتريكي أتيجي النبي محمد صلى الله عليه وسلم نجوكتني lágbára ọlọ́run abala míì ni a tún ṣe àgbéyẹ̀wò abala tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò yìí bó ṣe kan èmi ńlọ́kàn ọ́ ọkàn wọn bẹ́ẹ̀ lọ́kàn gbogbo wa pátápátá ní pàtàkì jùlọ àwa tá a ti níyàwó kódà tá a ti bímọ tá àwùjọ lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń bẹ láwùjọ ọmọ tí ò ṣe é tọrọ ọmọ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ń bẹ níta lásìkò yìí. ìbéèrè wa ni wípé ma asbab inhirafil aulad, kí ni tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ tí a fi ya bóoran tí a fi ya karanjangbá láàrin àwùjọ àwọn okùnfà wo ní máa ń fa kọ́mọ yàyàkuyà àwọn Yorùbá bọ̀ wọ́n ní a kì í wáyé ká má ròtú ẹni tí ò mu kòkò yóò mu sìgá àwọn ọmọ tí ń bẹ láwùjọ lásìkò tá a wà yìí bí a ṣe rí nu o gbéwìrì ọlọ níbí ọlọ ṣúà dáadáa bákan náà ó ń jìbìtì wọn kún bẹ́ẹ̀ ètí ń ṣaṣẹ́wó ètí ń lọ wọn lọ́wọ́ gbà àwọn ọmọ yahoo yahoo gbogbo ẹbí ṣe ń bẹ láàrin àwùjọ nù àwọn olè kan tí a ọpẹrẹtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bá a bá gbàgbé ọmọ ọdún mọ́kàndínlógún ọmọ ń bẹ nínú wọn náà wọn tó ṣe pé wọn lọ fọ́ báńkì ńlá tí wọn sì já owó tí ń bẹ nínú rẹ̀ ọmọ pínínsín tí èèpọ̀ mọ ọdún ọmọ ń nínú wọn kí wọn ní tí ń fa kọ́ mọ́ ọ ya ìyàkúyà. Ya lọ́dọ̀ Yorùbá wọ́n ní wèrè dùn wò níran ṣùgbọ́n kò sí tọrọ ọmọ àwọn ọmọ sọ̀rọ̀ wọn wá rí báyìí kí ni tó fà á tí a fi rí báwọn eléyìí ni tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ níjókòó tòní lágbára Ọlọ́run okùnfà àkọ́kọ́ gbogbo ọmọ tó o bá bí pátá tó ṣe pé owó tọ̀ ná lọ́mọ lórí kì í sọ̀nà tọ́ mọ́ ńlọgbà tó fi rí owó òun ọmọ òun ò lè yáre o tó bá dáa fún láàárọ̀ tó bá dáa fún lọ́sàn-án kò lè yanjú dalẹ́ o ò lè jèrè irú ọmọ bẹ́ẹ̀ o kódà ìmọ̀ anáwó àràámù fi tọ́mọ kì í ọmọ ọgbà kì kọ́mọ wọn yanjú wọ́gá tó ń jẹ àràámù àdúrà rẹ̀ ò lè gbà èmi kí mo sọ o. So anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ló sọ ọ́ ó ní ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run pa àwọn múmìnì láṣẹ irú àṣẹ tọ́lọ́run pa àwọn ànábì ọlọ́run iná ló pa wọ́n ẹ máa jẹ nínú ntọ́mọ ẹ máa jẹ níbi ògùn yín tó jẹ́ halal torí pé ọlọ́run bá ọba tọ́ mọ́ ni ànábì sọ àdéfì yìí ó wá ń tẹ̀síwájú ó wá sọ nípa arákùnrin kan bó larákùnrin náà bó ló ṣe rí aṣááńsà agbárọ arákùnrin tá a wí yìí gbogbo orun orí ẹ̀ yutuyutu yátayàtà ń lórí ẹsẹ̀ rẹ̀ ti kéruku gbàrẹ̀ náà ti kéruku arákùnrin yìí ó wá bí Ọlọ́run ó ṣe àdúrà ṣùgbọ́n náà bọ̀ ọ̀dá lóhùn anábìlọ́lọ́wọ́ ó ṣe àdá lóhùn wà mọ̀tàmùhù haram wà mọ̀ṣọ́rọ́bùhù haram wà gúdìyà fìlì haram wà gúdìyà bìlì haram fa anna yustajabu lahu aṣọ tó wọ̀ sára ọ̀nà ìráàmù ló ti rí oúnjẹ tó ń jẹ ẹkùn ọ̀nà ìráàmù ló ti rí etí mu ọ̀nà àràmù ni kódà ńgbà tí ń bẹ ń kékeré owó àràmù owó four one nine biribiri làwọn òbí ẹ̀ ní a fi tọ́mọ ń dàgbà anábì níbo lọ́lọ́wọ́ sì wá gbọ́ àdúrà rẹ̀ ìnípa wọ́n tá a jẹ́ òbí ẹ̀jẹ̀ àkíyèsára o owó tó fi rán ọmọ rẹ nílé ẹ̀kọ́ nílé kéwú nílé ìwé ọ̀rẹ́ rí pé owó ni bíbẹ̀ ẹ̀bà kọ́ ò lè jèrè ọmọ ọfẹ́ máa máa kó ohun tí ọ̀dà sáàrin àwùjọ fún wa ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní agboolé tí ń tò tí ò tí ì dàrú ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà o ẹni pé lára tí máa ń jẹ́ kọ́ ọmọ ó yẹ̀yàkúyà tọ́mi fi yà á rí lọ́jọ́ ọ̀la ìkíní ń bẹ̀ kéèyàn ò fowó tí ò tọ́ kéèyàn ò fi tọ́ ọmọ. nǹkan lẹ́ẹ̀kejì tí ọ̀pọ̀lọpọ̀ òbí tá gbọ́dọ̀ mójútó látàrí wípé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati gbogbo yín pátá adarun jẹlẹjẹ gbogbo yín láàsì bí léèrè nípa bó lè ṣe dàrán yín jẹsìn ọ̀pọ̀lọpọ̀ òbí lásìkò yìí ìmọ̀ gbé ọmọ ṣépè bóyá direct or indirectly ọmọ tó ń bá wí olórí ìwúlò ọ̀tá rẹ ọ̀tá rẹ ò ní sinmi ọ̀tá rẹ ò ní jèrè ọ̀tá rẹ ò ní gbádùn ọ̀tá rẹ ò ní nísinmi sọ́tà bá wí àbọ̀hún o ń gbọ́mọ rẹ ṣépè nu ọ̀kan wí yányá ni ìkànnì àwọn àfa wa wọ́n sọ nípa arábìnrin kan wọn lé lé pẹ̀lú obìnrin o kódà àwọn ti sọ lóko ti sọ di ajísẹ́gba ìpè níbi tẹ́pẹ̀ rẹ̀ tọ́pọ̀ jù tọ́pọ̀ dé bí ọba bọ́mọ rẹ̀ wí kì í lu ẹgba ìpè ni máa lò wọ́n mọ̀ dálẹ́ kọ̀ọ̀kan wí ní kan bí títí èpè ni máa ṣe ẹ̀fọ́ máa látún bẹ̀rẹ̀ sí ní ṣe pé ò ní soríire ò ní lálùbáríkà ò ní jèrè ayé ẹnìkan kọjá lọ ọ́ lámìí ó níta lọ́sàmì o ìgbà tí ó dé ta kọ̀mọ̀ rẹ̀ nìkankan wọ́n ní tí ìdásíkò táwọn ń bá wa sọ̀rọ̀ wọn lọ́mọ wọn ọ̀yáre o ẹni pé ọ̀pọ̀lọpọ̀ òbí wọn náà lọ́ọ́ bàtà yí ọmọ rẹ̀ jẹ́ ọ wà déwájú àwọn àfáà múrí kan twenty naira tí wọ́n gbà lẹ́nu ẹran àbí five naira tó ti fẹ́ já tán ẹ dákun ẹ bá ń ṣàdúrà fọmọ yìí lọ́njẹ́ ọ yáre ìwọ́tọ́ ẹ pé wọ́n gan lọ bàtà yí ẹ̀jẹ̀ yẹn ni pé pé dára ní ti máa ń jẹ́ kọ́mọ ẹ̀yà kúyanu àṣé ìdí abájọ ni tí òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó fi sọ fún wa wípé thalathu da'awatin mustajabat ànábìláwọn ṣe sí mẹ́ta kan bẹ́ẹ̀ tíyàn bá fi bẹ lọ́hùn tíyàn fi ṣe àdúrà ọlọ́run gbàdúrà yàn ìṣesí mẹ́ta ń bákan náà tíyàn bá fi ṣépèlé yàn ìpéhùn kò ní sí gàgà láàrin rẹ̀ àtọ́lọ́run kí á làwọn ìṣesí mẹ́tẹ̀ẹ̀tọ̀ hàn da'watul musafir wa da'watus sa'im wa da'watul madlum iná ẹgbàá ọ̀rọ̀ mi wa da'watul walidi liwaladihi àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta nù èkíní ẹ̀ńtọ́ jẹ́ onírin àjò mọ́sá ìdá sónírin àjò o mọ́sá ìdá sáré o tọ́bí lè sa ìdá sí tọ́bí lè ṣépè fún ọ kò ní sí gàgà láàrin àtọ́lọ́hún tó bá ṣe dáadáa sí tó bá ṣàdúrà fún ọ kò sí gàgà láàrin àtọ́lọ́hún torí pé àdúrà onírin àjò ọlọ́run á tètè gbà ní pàtàkì jùlọ ẹ̀ bá ṣe pé ìrìn àjò rẹ̀ tí ó ṣe lórí tọ́hàn ni ètè láti ọlọ́ni kì í ṣe pọ́n travel lọ torí pé wọ́n fẹ́ lọ ṣe sìnà àbí wọ́n fẹ́ lọ wùwà tí ọ̀dà ń bì kan. ìṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ̀dà àwọn tó sọ yìí ẹ̀ ń tí ń gbàwẹ̀ lọ́wọ́ à mọ́sá yìí dáṣáláwẹ̀ o ó rí i pé wọ́n sọ fáláyé ìwé pé tọ̀ ẹ̀ ń bá bú ọ ẹ̀ ń bá lù ọ sáwọn sọ fún mi pé ìní sọ yìí mu aláwẹ̀ ni mi à nǹkan kì í bẹ̀ o báláwẹ̀ báyìí lè fi ọ ṣe pé ìpè wọn yọ ma ọ báláwẹ̀ bá ṣe àdúrà fún ọ àdúrà náà aláwẹ̀ ni ọ wá wọ́n bá ṣe àdúrà fún ọ àdúrà wọn kò sí gàgà láàrin àtọ́lọ́hún ẹ̀ǹtí àyàn jẹ́ ẹ̀ǹtí àbò sí wọ́n bá bẹ lọ́hún ọlọ́hún ọ̀ á ah, wọ́n sì yàn mí jẹ ọlọ́hún bá ń fìyà jẹ wọ́n bá ń gbẹ̀tọ́ mi lára wọn kò sí gàgà láàrin àtọ́lọ́hún ló fi jẹ́ pé òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ìgbà tó rán Mu'adh ọmọ Jabal lọ sílẹ̀ Yaman ó ní rẹ̀ Mu'adh ìlú Yaman lọ́nlọ́ yìí o tó bá dé ìlú Yaman ó bá àwọn èèyàn ká pàdé àáfàá ń bẹ́ẹ̀ nù ọ́ ó bá wọn ahlul kitab ó bá wọn pàdé ńbẹ̀ yahudi àti nasara ó bá wọn pàdé ńbẹ̀ àwọn tí wọn ní mọ̀ nípa bíbélì májẹ̀mú tuntun májẹ̀mú láìlẹ̀ ó bá wọn pàdé ńbẹ̀ tó bá dé bẹ́ẹ̀ wáàsí àkọ́kọ́ tí ọkọ ṣe fún wa ni pé ayuwahidullah kí wọ́n gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni tí wọn bá gbọ́dọ̀ sí ọ lẹ́nu pè síbi irun tí wọn bá tún gbọ́ pè síbi zaka ṣùgbọ́n wá sọ́ra o wá iyyaka wa karaima amwali nas èyí tó níye lórí jùlọ nínú dúkìá àwọn èèyàn méjì ó mú ọ lójú ẹ̀tọ́ lẹ́tọ́ tí ó yẹ kó gbà lọ rẹ̀ má gbà ó tó o bá gbà á hàn tọ́bi lè fi ọ́ sí pé kò sí gàgà láàrin èpè rẹ̀ àtọ́lọ́hún níta abádébẹ̀ yẹn ni wípé rárá tí èjì kọ́ mọ́ yáre òun lè pèsè sẹ́ tóbi bá ń gbé ọmọ rẹ̀ sí pé ẹ̀dẹ́kun ara ó gba owó kọ́mẹ̀jẹ̀ pa wà tá ń kọ́lé àwọn náà láti máa wá bìwó dànù mọ́fọ́mọ́ rẹ̀ sí pé máa bọ́n bá ti yàwó wà tí ọ̀dà máa sọ ìwọ ọmọ alálùbáríkà yìí ìwọ tó jèrè yìí ìwọ tó kọ́lé fún mi tó ra mọ́tò fún mi ìwọ tó ṣe wípé lójú mi báyìí ló fi gbéyàwó ló fi bímọ ìwọ ọmọ tó yáre tó sórí rẹ yìí bí àwọn òbí tó da ṣe máa wí fọmọ nù àwọn òbí tó da ìgbọ́ ma wọ́n ṣe pé wọ́n ní bí kíní kan bá bàjẹ́ tán bí ìdí bá bàjẹ́ tó ń dì ní dà ọmọ rẹ tó ń gbé ṣépè ń gbèpè bá bẹ̀rẹ̀ sí ní ìjà wọn náà lọ́ọ́ máa rù káàkiri wọn náà ló jìyà rẹ̀ ẹ dákun ẹ̀já bẹ̀rù ọlọ́run bá lórí àwọn ọmọ wa gbogbo yín ni adarán jẹ kó wa wa wọn ò bi léèrè nípa bó la ṣe da ẹran wa bó la ṣe dàjẹ la ṣe dàjẹ sí. lọ́la tí máa jẹ́ kọ́ ọmọ ya ìyàkúyà ní pàtàkì jùlọ lásìkò tá a wà yìí àwọn irinṣẹ́ kan ń bẹ léyìí tó ṣe pé irinṣẹ́ ìgbà èlòdé ni léyìí tó ṣe pé báwọn ọmọ bá ń lò dáadáa yóò kún wọn lọ́wọ́ lórí ẹ̀kọ́ yóò kún wọn lọ́wọ́ lórí àti ìyá dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ò lò bó ṣe yẹ wọn lò ó lára à ń ṣe títà ń lóhùn irinṣẹ́ bú ni irinṣẹ́ rẹ̀ sì tún ni. íńtánẹ̀tì táwọn ọmọ wa ti ń lọ irinṣẹ́ bú ni irinṣẹ́ dáadáa sì tún ni ibi lórí íńtánẹ̀tì lórí fesibúùkù síbẹ̀ ni wọ́n ti tan ẹnìkan tí wọ́n sì fẹ́ tí wọ́n bá lásìkò kan tí wọ́n sọ pádànù ẹbí nàìjíríà yìí náà ni yẹn ni pé a ń láti lákìyèsí sáwọn ọmọ wa ọmọ rẹ ti ń primary kí ló fẹ́ fi àǹsì ẹ̀tì sí nábọ̀dà ètí ń bẹ ń secondary school torí kíni ó jarí jọmọ àdé ó dé yunifásitì kódà jẹ́ ọwọ́ bíi two hundred level tó ra sẹ́ẹ̀tì fún gan bó bá ṣe é ṣe torí pé sẹ́ẹ̀tì ń àwọn tí ń bẹ ń bẹ ọmọ nǹkó bá wọn lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní àmà ń gbòdo wọ́n máa ń ṣe wáyéèkì wọ́n ń ṣe gbẹ́ pẹlẹbẹ lọ́bẹ̀ wọ́n máa fi ń lélẹ̀ wọ́n ọmọ yege lásìkò tiwa lẹ́yìn ojú ẹ̀kọ́ tá a bá ti kọ́ báyìí ó tún dijọ́ kejì nù lásìkò tá a wà ń sìn lẹ́yìn ojú iṣẹ́ wọ́n tún ṣe general lesson wọ́n tún ṣe private lesson ọmọ jáde nílé láti aago mẹ́fà àbọ̀ láàárọ̀ yọ wọlé láago mẹ́fà sí mẹ́fà àbọ̀ alẹ́ jálajàla lọ́mọ wọlé èyí tó kọ́ láàárọ̀ kò digest rẹ̀ tọ̀sán wọ́n tún máa lé tìrọ̀lẹ́ wọ́n tún máa lé e láti jẹ́ ti wá ń ṣe lesson private general gbogbo ẹ̀ ń kí lọ́mọ́ wá dà lára o níta fẹ́ lò láàrin ni wípé àwọn òbí ẹ̀jẹ̀ amójútó ọmọ wa àwọn tí ò ní jẹ́ kọ́ ọmọ ọgbẹ́ kọ́ yé gbogbo ẹ̀ lókun náà àwùjọ o àwọn géèmù oríṣiríṣi ti ń bẹ lórí sẹ́ẹ̀tì ńlá wọn máa ń fọkàn sí i géèmù ni a máa ń plé wọn ọmọ ráyè ka ẹ̀kọ́ mọ́ ẹ dákun lákìyèsí lórí àwọn ọmọ wa lára tí èjì kọ́ mọ́ kọ́ ya dáadáa mọ́ tí ò tí ẹ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ kan kó tiẹ̀ yí wọn mọ́ lásìkò tá a wà yìí ó làwọn ìran bọ́ọ̀lù oríṣiríṣi ìtàwọn ọmọ tí ń wò káàkiri lásìkò tá a wẹ̀ nígbà táwọn ń bẹ ní kékeré lẹ́yìn káwo IICC Rangers International Mighty Jets ó parí o ká challenge cup ká wo league ṣùgbọ́n lásìkò tá a wà yìí a wo bọ́ọ̀lù a wo bọ́ọ̀lù ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé lódò yóò wo premiership yóò wo championship la liga yóò wo German Bundesliga gbogbo ẹ̀ pátápátá ni ó wò ọmọ tó wá há gbogbo àwọn nǹkan báyìí sórí làákà ìwo ló wá kù ńlẹ̀ mọ́ tí ó fi ka ẹ̀kọ́ rẹ̀ ètí ẹni ọkà níléèwé ẹ dákun ẹ àwọn ọmọ wa ká bá a jèrè wọn. lọ́la ní máa jẹ́ ya kanran gbájá láàrin àwùjọ arif ìmá báwọn ọ̀rẹ́ burúkú ìmá báwọn rìn. ìrẹ́ òbí ǹjẹ́ ọmọ àwọn táwọn ọmọ rẹ̀ ti àjọ ń rìn nílé ìwé bí nílé sọ ọmọ àwọn ti àjọ ń rìn. náà ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ọmọ tí a bá ti pọ́ fẹ́ ya ọmọ gànfẹ́ tó fẹ́ ya karangbọ́njá ńlọpọ̀lọpọ̀ mi máa ti lọ lẹ́ẹ̀kẹ́ wo bí ọba tí yíyọ jí ó yọ o àwọn ọmọ tí wọn ti á kó fáírọ́ọ̀sì sórí láti ilé ìwé tí wọn ò rí ìwé kà tí wọn á darí wọn wá sílé ẹ̀kẹ́ wo làwọn ọmọ tí ẹ máa ń bá rìn so ti gbàgbé wípé àgùntàn tí ń bá já rìn yóò máa àgùntàn tí ń bá já rìn yóò máa ọmọ rẹ ti ń bẹ ní búrin òun náà ti ń ṣe bí o kọ̀ọ̀kan tí ìwú lórí rẹ ni o ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní anilmari látàsal fa abusir kọ̀rínà wò ìnal kọ̀rínà bílmù kọ̀rínì yẹkọtẹ́dì má béèrè ń pa bóun lágbájá ṣe jẹ́ ṣùgbọ́n àwọn tí ń bá rìn ni kó o ṣàyẹ̀wò bí wà wọn bá ṣe rí ní tiẹ̀ náà ṣe rí torí pé ń bá ń bá rìn là máa fi wà jọ òjíṣẹ́ náà wọ́n bá sallallahu alayhi wa sallam nínú hadith anabi ní almari'u ala dini khalilihi falyanzur ahadukum ila man yukhalil ọmọnìyàn yóò máa wùwà yóò máa ṣẹ̀sìn níbàámu sírú wà bírú ẹ̀sìn tẹ̀ǹtì bá ń bá rìn tí bá ń wù tàbí tí bá ń sìn tó bẹ́ẹ̀ kálukú yẹn yá kíyèsára o ẹ̀ẹ́dẹ́jú lẹ̀kẹ́ mọ́ ẹ ṣàkíyèsí àwọn ọ̀rẹ́ ètẹ́mọ̀ bá rìn ojúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anabi ni mathalul jalisi so wal jalisi salih àpèjúwe ntí ń bẹ ní rírìn àti ntí ń bẹ ní ibú tí ń bá ṣọ̀rẹ́ àpèjúwe àwọn méjì bí o ń lọ fi ń dà àti alágbẹ̀dẹ ni yẹn nípa ntí ń bẹ ní rírìn bí ntí ń bọ́ ń lọ fi ń dà ṣọ̀rẹ́ ni ìkànnì orí mẹ́ta yóò jẹ ìmọ̀ akọ́rẹ́ rẹ̀ ó bùn lọ́fíńdà tàbí kọ́ra bí ọba wa bùn tó ní òsì lówó tí ó fi rà yóò sì fi mú rẹ̀ kóòrùn tọ́ dáa bẹ́ẹ̀ ni lẹ́ntì máa ń bẹ ní rẹ́rìn yóò jàǹfààní dáadáa lára wọn kódà Ànábì jámanu hadith pé tó bá dijọ́ gbin alùkìyàmà lẹ́yìn tọ́mọ náà tí wọ́n bá wọ náà tọ́mọ àlùjánnà tí wọ́n wọ àlùjánnà tán ọmọ àlùjánnà àtùmọ̀ wà bànújẹ́ lórí àwọn tó ṣe pé àjọ ń jókòó sí hálíkọ̀ níjókòó ìmọ̀ àjọ ń gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n àṣàfẹ́kùn ọ̀nà ọgbà àlùjánnà òdìdẹ̀ra ọlọ́run ní kí ló tó ń fẹ́ èmi mo ti la yín jẹ́kẹ́ wọ́ná inú àlùjánnà mo fi yín sí kí ni tí wọ́n ń ròyìn ná á ní tọ èrè ọlọ́run o àwọn kan bí àjọ ń lọ sí àjọ ń jókòó àjọ ń gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n àṣàfikún ọ̀nà àlùjánnà léè tí ń túmọ̀ sí pé nùnà ni wà. torí ìjókòó tá a jọ jókòó ńlẹ̀ ayé wọn ọlọ́run àni wọn lọ kó wọn kó nùnà wọn sọ wọn dànù àlùjánnà náà ń dá kejì ẹni bí ẹni ti ń bá alágbẹ̀dẹ ṣọ̀rẹ́ ni ẹni tí ń bá sọ̀rọ̀ sọ̀rẹ́ ìkànnà aburú méjì yóò ṣẹlẹ̀ sí o máa kọjá pé onítọ̀hún tí bá ti ń fi ẹwùrí rẹ̀ báyìí iná lásọ tàbí kọ́ kanjú lára kó sì bára ń jẹ́ bí náà wá kanjú lásọ àbí lára sì fi rẹ ti bá gbọ́ rìn kóróga mọ̀ kó náà mọ̀ níjọ́ àwọn sáàsì bá wọn mọ̀ kó náà mọ̀ lákèsí àwọn àwọn ni a ń bá kẹ́gbẹ́ àwọn ni a jọ ń lọ ilé ẹ̀kọ́ àwọn ni a jọ ń lọ ilé ìwé lọ ilé kéwú àwọn ni àwọn wo lọ́jọ́ rẹ̀ rẹ̀ lẹ́nu iṣẹ́ àwọn lọ́jọ́ rẹ̀ rẹ̀ ládùúgbò gbogbo àwọn nǹkan yìí á ti láti lákìyèsí nípa rẹ̀ dáadáa ọlọ́run ò jájèrè àwọn ọ̀ jẹ́ kí wọ́n yàn jẹ́ kí wọ́n yanjú. lára tí tó máa ń jẹ́ kọ́ ọmọ ọ̀yà ìyàkuyà láwùjọ ó láwọn nǹkan tó ra wá lé rẹ̀ òbí àwọn sinimá oríṣiríṣi ń bọ̀ ra ìjà orogún tọ̀ra wálé bó ni wọ́n ṣe ṣe wá sí kéèyàn ọ̀fẹ́ obìnrin méjì mẹ́ta mẹ́rin létí ọmọ rẹ̀ tínú rẹ̀ ọ̀wà dùn sí i nítorí ti wò tí ń bẹ lórí rẹ̀ ni pé ìjà orogún ẹni pé ìyàwó méjì ọ̀tá ni máa ń bẹ láàrin wọn sínú rẹ̀ ọ̀wà dùn kọ̀fẹ́ kejì ẹni pé ọ̀pọ̀ nù ọ̀pọ̀ díẹ̀ ní bẹ lọ́wọ́ ọmọ tí ń ya burúkú ètò ọ̀pọ̀ lọ́wọ́ nù rẹ̀ lọ́wọ́ òbí òní ti máa ń wà o lára tí máa ń jẹ́ kọ́ mọ́ ya kàràǹgbẹ́jẹ́ kàràǹgbẹ́jẹ́ láàrin àwùjọ alfaqru alladhi yukhayyim ala ba'dil buyut àìní tí ń bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí ń bá wọn fínra a máa fa kọ́mọ tó bá jáde látinú ilé bẹ́ẹ̀ a máa fa kọ́ ya kàràǹgbẹ́jẹ́ láàrin àwùjọ nínú tí ọ̀pá máa fún gbogbo wa ni wípé inú ilé tọ́mọ bá ń gbé tó jí láàárọ̀ tó béèrè ní tí ó jẹ lọ́wọ́ òbí tóbi ń fọwọ́ luwọ́ tó tún di lọ́wọ́ ọ̀sán tóbi ò rí nǹkan kan fún un tó tún di lálẹ́ tó nítọ̀ wá lọ mu gàrí ẹ̀kúnwọ́ yìí tó ṣe bá ń lọ́jọ́ kìíní kejì kẹta nígbà ọba yá ọmọ náà ọ̀nà ṣe ta wípé àá irú léwo ló ń wá yà sí yìí yóò máa wò pé ẹ̀kọ́ wọn jáde ta ah òun máa ń gbọ́ nípa èkó jú wọn lè èkó láì mọ èèyàn kankan rí lẹ́kọ̀ọ́ àwọn tí ó kó sí lọ́wọ́ yóò bá kó sọ́wọ́ àwọn karangbájá àwọn tọ́ọ̀gì àwọn tí ń sọ abẹ́ bíríìjì yóò bá kó sí yẹn lọ́wọ́ yóò bá dẹ́n ti ń dáná bí ó sì di karangbájá láàrin àwùjọ nù abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run máa jẹ́ kó ṣe ọ̀tá wá. àṣẹ ìdí abájọ ni tí òjíṣẹ́ lọ́wọ́ ọba sallallahu alayhi wa sallam ti fi máa ń ṣe ní àdúrà wípé allahumma inni a'udhu bika minal kufri wal faqri wa a'udhu bika min adhabil qabri la ilaha illa ant anabi àmà ìṣẹlẹ àdúrà ìpè Ọlọ́run ọba o làmì má jẹ́ nkó má o lẹ́yìn tí mo ti jẹ́ mùsùlùmí má ṣe mí ní kèfèrí má lẹ́yìn mùmínì wàhálà mi kó mi yọ má fòṣì ta mi Ọlọ́run àti hikima ń bẹ ń bí ọ̀rọ̀ ànábì hikima ti ń bẹ ń bẹ ni wípé ntọ́ súnmọ́ kí mùsùlùmí kó fi di kèfèrí bí ó ṣe kọ̀mọ́fẹ́ sí i ẹni tí òrí jẹ tí òrí mu tí wọ́n á fi nǹkan kan lọ sí ẹni tó owó ni wàá ṣẹ̀sìn báyìí lọ́gán ni yọ́ mọ̀ sí i bẹ́ẹ̀ náà lọ́mọ tó ṣe pé ebi ń pa tí òrí tí òrí mu yọ́ bọ̀ sọ́wọ́ lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àwọn máa ti wá o ọlọ́run jẹ́ kí wọ́n bọ́ sọ́wọ́ lọ́wọ́ o jẹ́ káwọn máa jẹ́ kí wọ́n ní àlùbáríkà o jẹ́ kí wọ́n ṣoríire o táìpé ìlú tí ọjẹ́ ilẹ̀ Islam ni lára ojúṣe ẹni tó bá jẹ́ bí olórí ìlú ń bẹ́ẹ̀ ta'min subulul amal li kulli muwatinin lára tí ọjẹ́ ojúṣe olórí ìlú ó ní kó pèsè iṣẹ́ fún gbẹ̀ǹ tí ò nílé lọ́wọ́ gbogbo òdílé tí wọn ò rí jẹ tí wọn ò rí mu táìpẹ̀lú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà Islam ni wọ́n láwọn ibi tí wọ́n ti lọ́ọ́ máa gba ẹ̀tọ́ wọn lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù tí wọ́n fi bá ẹgbẹ́ pé bí ò bá tiẹ̀ máa jẹ́ bí hundred percent bùkátà wọn wọ́n máa bá wọn bí yá wọ́n sì máa bá wọn bí yá bí seventy nǹkan nǹkan yẹn bá bí yá bí seventy náà bùkátà èèyàn tẹ̀gbẹ́lẹ́ yìí náà ò ti bí yá. náà tún ni wípé nínú ṣẹ̀ríà Islam àwọn tí wọ́n jẹ́ ẹni tó ti dàgbà ẹni tó ti kágara ẹni tó ti dàgbà tí ò léegun la láti ṣe iṣẹ́ mọ́ nínú ṣẹ̀ríà Islam àwọn owó kan ń bẹ tí wọ́n yà fún ọ lọ́tọ̀ọ̀tọ̀ léè tí wọ́n máa mú nínú baitul mal ilé dúkìá àwọn mùsùlùmí lára náà tún ni wípé rìáyàtò ìmá àmójútó zumarul yatama àwọn tí a jẹ́ ọmọ òrukàn tí wọn ò lóbi tó lè tọ́jú wọn tó lè ṣàmójútó wọn tó lè pèsè jíjẹ àti mímu fún wọn táìpẹ̀lú tí a ti ń lo ṣẹ̀ríà ni so lára ojútùú náà fún àìní òṣì tí ń bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí ń bá a fi hàn. nínú ẹ̀ náà bákan náà riayatul aromil àwọn tí wọ́n jẹ́ opó tọkọ wọn tó ti jáde láyé tó ti ṣe aláìsí tẹ́lẹ̀ pé láwọn ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà ìsìláàmù ni àwọn ètò kan gbòógì ọ̀nbẹ lẹ́yìn tó ṣe pé wọ́n máa ṣe fún wọn tí wọn ò fi ní màlá jíjẹ àti mímu tí wọn ò fi máa gbádùn ara wọn bákan náà àwọn tí wọ́n jẹ́ ṣùyọ́ àwọn tí wọ́n ti dàgbàlagbà àwọn ètò kan bẹ tí wọ́n máa ń ṣe fún àwọn ṣẹ̀ríà lẹ́yìn tó ṣe wípé àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà wọn tẹ́bi òfin ní pa wọ́n bisheklin yahfad lahum karamatahum al-insaniyya lódiwọ̀n yìí tó ṣe wípé ọmọlúwàbí wọn ò fi ní bàjẹ́ wọn ò fi wà lọ́wọ́ pé ọmọlúwàbí wọn yóò sì dára síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlànà èyí tó ṣe pé sharia islam ọ̀là kalẹ̀ léyìí tó ṣe pé tọ́wọ́ náà tá bá lè mójútó tá a ṣe àyálò nínú rẹ̀ àwùjọ wa yóò là àwùjọ wa yóò dùn kódà gbangban yóò tún ká sí. lọ́la tí máa ń jẹ́ kọ́ ọmọ ọ̀yà ìyàkuyà mú bí ẹ̀ lọ́wọ́ an-nizā'u wa shiqā'u bayna al-ābā'i wal-ummahāt àìgbọ́ra ẹni yé ìfàǹfà ìjà àjàkú akátá léyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láyà láàrin bàbá ìyá láàrin ọkọ àtaya. min al-awāmil al alẹ́tì tó adi ìlànà ìhẹ̀rọ́fìl aulad eléyìí lára àwọn irinṣẹ́ lára àwọn okùnfà gbòógì ètí máa ń jẹ́ kọ́ ọmọ ọ̀ya ìyàkúyà oníjàjàkú akátá àìgbọ́ra ẹniyé láàrin ọkọ àtìyàwó wọ́n máa lera wọn káàkiri láàrin àdúgbò ìyàwó máa lé ọkọ ẹ̀ káàkiri ọkọ náà ò ní bọ́ ṣòkòtò ìyàwó náà lè má wẹ̀ lè má wọ nǹkan kan máa lera wọn káàkiri eléyìí sì nìyí kọ́mọ ó jí kọ́ pé lójoojúmọ́ ntí ọ̀kọ́ gbọ́ lẹ́nu bàbá rẹ̀ ni pé ìyá yín olórí ibú ètí ọ̀gbọ́ lẹ́nu ìyá òun náà ni pé bàbá yín bàbá òṣì irú àwọn gbólóhùn báyìí a máa fa kí ìfúnpinpin nínú ẹ̀mí kò dé bọ́mọ̀ ìjíǹji tiẹ̀ tí ó jí yaftahu àìdẹ́yìn fìlbáyìí ojú rẹ̀ tí ó là nínú báyìí lórí ìjà àjàkú akátá ni láàrin ọkọ àtaya láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tọ́rọ̀ bá ti á rí báyìí inú ilé ògbóná mọ́ma yóò wò pé òun ò sí ayé wá o ṣùgbọ́n ọ̀dẹ̀ ló ń ṣì wá yóò máa wọ́ náà àbáyọ pé bó lòun ó ṣe bóde kúrò nínú ilé tó ṣe pé àti bàbá àti ìyá ti ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tọ̀sán tòru ìjà àjàkú akátá ni àfi bí olóńgbò àtòkúté ó ní bàbá àtìyá rẹ̀ òní ẹsẹ máa ń bára wọn lò nínú ilé ọmọ ọ̀nà ṣẹ́ta yóò fẹ́ wá ibi tí ó máa gbé yóò wọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tí ó máa san bó lọ́rẹ́ yẹn ṣe jẹ́ kọ̀mọ́ irú àwo níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ̀mọ́ sẹ́ǹtì ń folé ni sẹ́ǹtì ń wò àbàjẹ́ ká àbómi ni kọ̀mọ́ ṣùgbọ́n fẹ́ kú òun léhùn torí pé òun léhùn ti gbóná mọ́ eléyìí ọ̀wọ́ àfà káyọ̀ pé ibi tí ń sùn ẹ̀ ti ń sùn lọ́dọ̀ rẹ̀ ó sáré pé ń jí oúnjẹun gbogbo nǹkan ń dání bó o ló ṣe rí ọ̀rẹ́ à ọ̀rẹ́ bó o ní nǹkan ṣe jẹ́ à tó bá fẹ́ máa ti ń ṣe níbi alárùkà a máa ń gbé ma ní o ṣé wọn náà lọ alóògùn tá a fi máa ń prevent ẹ̀rọ à ó ti dáa à à ń létí mọ̀ wáyé ọ̀dà àwọn òbí mi ò tiẹ̀ tẹ́mi lọ́rùn máa ìjà lójoojúmọ́ bí oró so láti pàṣẹ bẹ́ẹ̀ lọ́mọ yìí òní ọba bọ́ sí ọwọ́ lọ́wọ́ ọlọ́nsánú wa o má jẹ́ kó máa wà má o má ọbọ̀ sọ̀wọ́ lọ́wọ́ o àwa tá a jẹ́ òbí ẹja na sùúrù sí i ẹja ní faradà láàrin ara wa ẹja ní àgbàmára ní pàtàkì jùlọ ìrètò ojí ọkọ àníbi ti jẹ́ ọmọ pé obìnrin tó fẹ́ẹ́fẹ́ má retí pọ́ ọba dáadáa pàdé lọ́wọ́ rẹ̀ má retí pé kò lè wà tí ó da tílé bá ti wà nínú gbáàyà rẹ̀ gbọ́nmi sí omi ò tó ti ń ṣẹlẹ̀ láàrin yín eléyìí ò ní lè wáyé àti pé kí gbọ́nmi sí omi ò tó kọ́ mọ́ bá a wáyé sharia islam wọ́n sì ṣe àgbékalẹ̀ àwọn ìlànà kan fún wa ìyẹn àwa tá a jẹ́ ọkùnrin tá a bá fẹ́ fẹ́ ìyàwó wọ́n lóbìnrin tó bá fẹ́ rípọ̀ ṣẹ̀ṣá rẹ̀ ala asasi din obìnrin tó lẹ́sìn ẹnìkan ọ̀fẹ́ ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí má ẹwà má owó má ìdílé tó yanjú má torí eléyìí nìkan fẹ́ obìnrin ṣùgbọ́n fẹ́ nítorí ẹ̀sìn bákan náà àwa tàjẹ́ bàbá tàjẹ́ bàbá fún obìnrin wọn ní tàbá fi ọmọ wa obìnrin lọ́kọ ká ṣẹ̀ṣà kárípẹ́ ńtọ́ lẹ́sìn tó níwà ńlá fọmọ wa fún ìdájá àkùn man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu illa taf'alu takùn fitnatun fil ardi wa fasadun arid anábì ní ọkùnrin tó yí pé ẹ̀sìn tí ń sìn ọyọ yín nínú ìwà rẹ̀ tí ń wù ẹ̀dùnnú sí i bí rẹ̀ ní bàbá wa bá yín tó bá lóun fẹ́ fẹ́ mọ̀ yín anábìíní ẹ má bójú ẹ̀yin o ẹ yá àfi ọmọ yín ẹ fi fún un bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ fìtìnà tilẹ̀ ń wá o ìlà ìlò ìpayín keke ńlẹ́fẹ́ kó ṣẹlẹ̀ lórílẹ̀ o wọ fasadun arid ìbàjẹ́ tí ó gbáyè lẹ́yìn tó ti pápá yín gan òní ká òní yóò ṣẹlẹ̀ lórílẹ̀ o tẹ́ ẹ bá ti ti àmúlò àwọn òfin yìí níjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run á tún máa tẹ̀síwájú lórí agbárin yìí kan náà asbab inhirofil awlad wàtúrùkì àtàwáàkì mìndàlíkà wàlàtàkùlánà lè ṣẹ́yìn ẹnì fáìlùn dàlíkà gọ́dá ìlà ànyàṣà allah rọ́bànà àti nàfi dúnìyà hasana wàfẹ̀lẹ̀ àkérọ̀tì hasana tàn wàkínà àdábànà rọ́bànà hablánà mìnà àzíwájìnà ọ̀dọ̀dẹ̀yàtìnà kúrọ̀tà ayọ̀n wàjálìnà lílmọ̀tàkínà ìmàmà.